نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي لمحمد صلى الله عليه وسلم أشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد على وقف الله سبحانه وتعالى أطر الصلاة ونبوة محمد صلى الله عليه وسلم لنا مكي أو مشايخ وكي وندمي كارثة ليلتني فضيلة الشيخ عبد الرؤوف بدلو أبو صفية الأثري حفظه الله تعالى وصدد خطاه وبارك في علمه وعمله قال ما تبكي أرين كبير ما كان مكيا ومشايخ لفظوا kí ni ìdílé máa dárúkọ wọn lẹ́yọ kọ̀ọ̀kan abẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kọlọ́wọ́ bá kọ bá ṣe àríkún dáadẹ́ nìkọ̀ọ̀kan yìí apadà sí aburú kọlọ̀mọ́dé kí ó tọ́ sí ẹnìkọ̀ọ̀kan yìí bí mo ṣe àwọn ọmọ ya wa látòrí Sheikh Ibrahim Sheikh Rashid bákaná àwọn mashayikù tí wọ́n kù náà Sheikh Kamaullah bákaná fámílì àwọn bàbá wa ẹlẹ́yẹlé tó ṣe pé àwọn náà ń fi sọpọ́tì sí prógrámù yìí gbogbo yìí ni akílápapọ̀ ọlọ́mà tó bí kí àríyìn pẹ̀lú rí dáadáa mo kí gbogbo àwọn ọmọ ẹ̀yà wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ọlọ́run lọ subhanahu wa ta'ala kí ó ṣàmì ọ̀kan wa tó fi ẹsẹ̀ wa ilẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ ó jẹ́ kí a bá ìyọnu rẹ̀ pàdé láyé òun náà ni ìṣẹ́ni ní akin nípa ọ̀rọ̀ al-istiqama al-istiqama èyí tí ó pàtàkì ní nínú gbèsè ayé mùsùlùmí gẹ́gẹ́ bí àwọn àfáà ṣe máa ń ra wa létí lọ́dọọdún ní ayé yìí èyí tí ọlọ́run bá lè sọ fún anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam náà nìyẹn ọlọ́run bá ń sọ fún nínú suratu Hud ọlọ́run ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار فما لكم من دون الله من أولياء ثم لا تنصرون ọlọ́run sọ fún anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam ipe dúó déédé ní síkọ́ọ́mà gẹ́gẹ́ bí aṣèpẹ́ láṣẹ ìkẹ́kọ́ àti gbogbo àwọn tí wọ́n bá túbá pẹ̀lú rẹ̀ àti tí wọ́n gba Islam tán kúrò nínú ṣírkì gbogbo yín ẹni di ìdúró déédé bákaná ẹmá kọjá àlà torí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo tẹ́ ń ṣe òun lórí bákaná ẹmá fi sí ọ̀dọ̀ àwọn tó ṣe wípé àbòsí ni wọ́n ṣe fún ẹ̀mí ara wọn látara pé wọn dúró ti òfin ọlọ́run ọba látara pé nǹkan tí ọlọ́run ọba pa láṣẹ wọn àmójútó látara wípé ní tí ọlọ́run ní kán ṣe inú ẹ̀ náà ti ń lúwẹ̀ẹ́ ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار فما لك من دون الله من أولياء ثم لا تنصرون torípé tẹ́ ẹ bá ṣe ìyáná ni ó jẹ ti yín o wá sẹ́ni tí ó ràn yín lọ́wọ́ níbi ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ṣẹlẹ̀ yìí náà yìí tí anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam tóun náà fi ń bá wọn sàábé sọ̀rọ̀ ìgbà tí ìkan náà wọn sàábé tó ń sọ fún anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam ó ní kulli fi islami qawlan la as'alu anhu ahdan ba'dak aw ahdan ghayrak sọ fún mi nínú islam nǹkan tó ṣe pé ní níbẹ̀ lọ́wọ́ ẹlòmí máa ẹ̀fọ́ nìkan ìjẹ́ anábi sọ fún náà ni pé kul amantu sọ wípé mo gbọ́ lọ́wọ́ ọba gbọ́ fastaqim wa fi fún mastaqim sọ yí pé mo gbọ́ náà ọba gbọ́ fastaqim kò wá dúró déédéé àbí fún mastaqim lẹ́yìn náà kò dúró déédéé nítorí sọ ṣiṣẹ́ tọ̀ ọ́ mọ́dé kó jẹ́ ọ̀rọ̀ ẹnu lásán. bákan náà ìkànnà àwọn sàábí anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam Hudhayfa ibn al-Yaman radiyallahu ó ń sọ fún àwọn ọmọ kéwú rẹ̀ nínú hadithi kanu tí àwọn afá láti sí gbà wá ó ní àmà àṣàrà alkùrọ̀ ìsàkímù ó ní ẹ̀yin tẹ́ akùránì sórí ẹ̀yin tẹ́ ń ka kùránì ìsàkímù ẹ̀dúó déédé ẹ̀dúó déédé ẹ má kọjá àlà ẹ má ṣe àìṣètò ẹ ṣe àṣejù ìsàkímù pàpàṣọ torí pé àwọn kan ṣíwájú inú ẹ̀sìn yìí àwọn kan ṣíwájú rí nínú alkùránì tẹ́ á àgbọ́yé wọn òun ní kẹ́ fi ṣẹ̀sìn faqad sabaqtum sabqan ba'ida aw faqad sabaqtum sabqan ba'ida tẹ́ bá dúró déédé ìwájú lẹ́ ti máa bára yín wa in akhadtum yaminan wa shimalan faqad dalaltum dalalan tẹ́ẹ̀dúó sójú kan náà ẹ̀ẹ̀dúó síbi tó yẹ kẹ́ẹ̀dúó sí faqad dalaltum dalalan ba'ida kùránì tẹ́ á ò nítumọ̀ ẹ ti sọ́nù dánúdánù torí náà ẹjẹ́ kí ń kálukú wa kágbó tí òfin eléyìí tí ó tí ń máa ń tó dúró déédéé ẹlòmí ń bẹ ó wá kùránì sórí ṣùgbọ́n láyé fọ́ minẹ̀ dín iṣẹ́ ìhàn ògbọ́n kankan yé ọkàn àkùránì sórí ni ẹlòmí ń bẹ tó ṣe rí pé ọrẹ́tọ̀ ni yóò kàn máa sọ̀rọ̀ yóò máa sọ̀rọ̀ kò sí nǹkankan bí n tó ń sọ gbogbo ẹni sáà ti rí wípé n tó ń sọ ó ń sọ fún yí pé ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ló wà ńlẹ̀ ẹjẹ́ kí a wo báyìí káwo báyìí tó ṣe pé kò sí yàtọ̀ nínú tó ń sọ àti táwọn kèfèrí ń sọ jáde lẹ́nu ọ̀nà tó fi ń gbà ń wo nǹkan lòun náà fi ń wo nǹkan tí ò fi ẹ̀sìn dera rẹ̀ òfin tí anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam tó fi dè wá kò fi dé rẹ̀ ẹ mọ̀ pé ẹni ẹ ti sọnù àìní sí kọ́mà ó ti ba ìṣẹ̀rọ̀ anil haqqi ó ti ṣẹlẹ̀ sí ká iná mọ̀ nǹkan ẹni bọ̀dì tó kì ó jẹ́ ẹni tá a máa gbọ́ òdodo lẹ́nu rẹ̀ òun náà ni ànábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn sọ̀hábà rẹ̀wánu láàrin lápapọ̀ nǹkan bá dólé lórí eléyìí òun ni ìta máa fi mẹni tó ní sí ọmọ torí náà ẹ̀jẹ̀ ká dúó déédéé ẹ̀jẹ̀ a máa ṣẹ́ẹ̀kì ara wa mọ́jẹ̀ni tó ṣe yíké ọ̀tọ̀ ní tó sọ lánàá ọ̀tọ̀ ní tó sọ lónìí àwọn nǹkan tó bá ti jẹ́ àwọn musallamat àwọn basic things ní tó ṣe wípé kò ń ṣe nǹkan tá sọ wípé kìláàfù àwọn àfáà lè máa wá lórí rẹ̀ ẹni tó bá yẹ gẹ̀rẹ̀ kúrò níbi tí àwọn sọ̀hábà rẹ̀wàlù láàléhìm tí wọ́n ń bẹ lórí ẹ̀fọ́ owó mùnhárí fún káyínà mọ̀kànlá ẹni yẹn ó ti yẹ gẹ̀rẹ̀ kúrò níbi tó jẹ́ òdodo ìgálẹ̀sù pẹ̀lú tó bá jẹ́ sọ̀tòrí náà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك